gbogbo aláàjẹ ń fojú náà kò lè jẹ́ kó ní. àwọn gbọ́dọ̀ wọ pé ẹni tẹ́ fẹ́ kó. ẹni tẹ́ bá fa wàhálà lójoojúmọ́ tẹ́lẹ̀ fẹ́ kó lóyún ẹ jọ ṣé wọn máa dúró láàárín rẹ ó lè dúró. ṣọ́wọ́n fúnra rẹ̀ lè lóyún ni ẹ̀yìn wo ni ò ní dúró àwọn tó ń lóyún tó ń kiri àìsàn ọ̀tà kọ́ ṣọ́ọ̀ṣì wàhálà àwọn tó ń lóyún tó ń kiri tó ń tabọ̀ ni tó ń yan àgbàdo kọ́ ṣé yóò dúró lára wọn wàhálà òun náà wà fún tó jókòó sí ilé olówó tó ń jẹun ọlá wàhálà òun ni mo fún. jẹun ọlá mo yìí try láti lóyún ẹ mọ̀ pé gbogbo nǹkan ọlọ́run ló ní nǹkan ọ̀ àwa èèyàn kàn ń gbìyànjú ọlọ́run ló ní gbogbo nǹkan sísá mi ẹ bá mi ẹ bá mi fa mọ́ra kí ẹ bá mi ṣe dédé. kò lè wọ́ọ̀kì ṣé bó ti fi ẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ kí ló padà wá fún ó ti kọ́kọ́ náà gbàrà ti ná gbòòrò ti ṣòṣì ó ti ṣe ra ni ó ti balẹ̀ ọmọ ìjẹ́ ọwọ́ fàdà gbẹ́ tòrò sọ́dọ̀ ẹ̀ láyé àlègbàrú sọ́dọ̀ àlègbàrú sínú ilé mi nígbà fún ẹ. ṣé ní bó ṣe kúrò lọ́dọ̀ mi yẹn hmm. kí lè mú ló lọ in fact wọ́n níbò tó jáde nílé. torí pé ìjọ sùn bẹ ajọ ń ju gbé bẹ àdó ló ṣe mọ̀ pé ilé wọn ló lọ ilé wọn ló sùn. àbúrò ẹ̀ ló sọ fún mi. àbúrò ẹ̀ ló sọ fún ẹ kí ni o bá sọ fún ẹ tẹ́lẹ̀ ṣé máa sọ pé ayé ẹ̀gbọ́n mo ti bàjẹ́ ni. àwọn agbé sadini àti bẹ́ẹ̀dì àjẹkùn wá sílé tiẹ̀ kí wọ́n máa rún àkókò lè wọ́ọ̀kì. mi ò nígbà kò níbi kò síbi tó fẹ́ dúró tó bá ti lè bímọ ẹ̀yìn problem kò dẹ̀ àìbímọ o. ó máa bímọ ẹ mọ̀ pé ọmọ tí òbí ẹ̀ náà fọ ìyẹn máa ọmọ yìí dẹ̀ try mm. ọlọ́run ń try bọ̀ mo fi dá yín lójú pé ìgbà díẹ̀ ló kù mà. Ah, ẹ wò ó ẹ wò ó wọ́n ti gbé jẹkújẹjẹ fún ẹ wọlé wọ́n ti gbé nǹkan burúkú fún ẹ jẹ òwò ṣe ń defend ẹ wọ́n tó gun ẹ bá wọn kò mímì o kò lè mímì láéláéláé torí mi nígbà a ní mi nígbà ṣé kan mi wà tó fẹ́ sọ ṣọwọ́ jẹ́ wí. mi ẹ ẹ fọ̀rọ̀ iṣu ara ẹni tó wá jẹ́ pẹ́yìn ni irú nǹkan tó ṣẹlẹ̀ sí i tó ṣẹlẹ̀ sí i. ọlọ́run ìdá mi ò ní jẹ́ nǹkan burúkú ò ní ṣẹlẹ̀ sí ẹgbẹ́ mi ti yé mo ti pa o. sísá mi mú mọ nǹkan tí mò ń sọ ṣe rí eh, nǹkan tó wà lẹ́yìn kìíní. ṣó máa jẹun. sísá mi mọ nǹkan tí mò ń sọ tó bá mọ nǹkan tó ń sọ ni o ní máa pọ̀ lẹ́yìn fáìbì. mọ nǹkan tí mò ń sọ lórí. a ah, ò mọ nǹkan tó ń sọ tó bá yẹ pé mọ nǹkan tó ń sọ ni wàá mọ̀ five years kò lóyún àtàárọ̀ dalẹ́ rí kò ṣẹ́yún rí oyún ò bàjẹ́ fọ́jọ́ kan lára ẹ̀ rí kó tẹ̀ lóyún ọjọ́ kan kó bàjẹ́ lọ́jọ́ kan kó ṣẹlẹ̀ rí. sísá mi five years. ṣọwọ́ jẹ́ wàá bò jẹ́ máa jẹ́ kókó gbọ́ nǹkan tí mò ń sọ yé five years. mi kò sọ̀rọ̀ tí mo fẹ́ gbọ́ mọ́ tó bá ti jẹ kó tó máa lọ. sísá mi mo mọ̀ nǹkan tí mò ń sọ o ah, ṣé five years ti tẹ́lẹ̀ ló lọ ẹ jẹ́ ká fún time sísá mi. Wow, wow, wow, it's boy Olakunmi Omoraji aka Hector Komofo, ó ti yé yín náà tèmi. I'm production manager on this set. Yeah, I love this story. <laughs> mo like mo like story gan because ah, story to mọgbọ́n wa ni i swear because ah, àwọn èèyàn àgbà òṣèré la ló ń bẹ̀ Flèkì Àdùnní Adé pẹ̀lú Wùmí Toríọlá and mm ìgbà tí mo kọ́kọ́ gba script tí mo kà á ah, mo rí i pé iṣẹ́ yìí iṣẹ́ tó make sense ni o pé ah story yìí ó make sense gan o inú mi dẹ̀ dùn because mo máa ń láì kọjá àwọn story tó make sense náà máa máa pè mí sí àwọn story bíi story alálùbáríkà báyìí náà máa pè mí sí so inú mi dùn gan láti lè manage irú iṣẹ́ báyìí irú iṣẹ́ alálùbáríkà báyìí ó ṣàtìyẹ yín ẹ̀yin tèmi nílé ẹ má sùn ẹ má gọra yín o tó bá ti jáde ẹ rush ẹ ní láti lọ wo because story tó ń fúnni lọ́gbọ́n tó fúnni ní ọgbọ́n àti ìmọ̀ pẹ̀lú òye ni o ẹ máa love ẹ dẹ̀ máa like ẹ ẹ máa wo ọmọ yín máa wo ọkọ yín máa wo aya yín máa wo ó ti yé yín ẹ má sùn lé. ẹ má fọwọ́ kàn mí ẹ má tẹ̀sán mọ́ mi rí ni ẹ má fọwọ́ kàn mí ẹ fi nílẹ̀. àmọ̀ wọ́n dáadáa. Ah. àwọn lọ́rọ̀ wa ń ṣe é lọ́wọ́ mú. ìyá ṣẹ́gbà òkè àbábọ́ àbójú orí sáyé mi ẹ má ní má fọwọ́ kàn mí ẹ má fọwọ́ kàn mí mo ní kẹ́ má fọwọ́ kàn mí. àmọ̀ wọ́n rí pa. kí ni. àmọ̀ wọ́n tẹ̀ ṣe lálàáfíà ṣá ah, àkóríta yìí ni mo mọ yín rí ni. ṣé bẹ́lẹ̀ mọ̀ wá mọ́ ni. àmọ́ gbàgbé kẹ́kọ̀ọ́ mo ti mọ̀ wíyá ìgbọ́ ẹ̀jẹ̀ kọjá ìjọ. madam ẹni sùúrù ẹni sùúrù ṣe é mọ̀ ọ́ àmọ̀ wọn dáadáa. madam ẹ má bẹ̀rẹ̀. kí ni. move to where. a ní ẹ má sọ move. ẹ má sọ move ọ̀nà ẹ̀kọ́ fún wa. mi èmi kò ráyè báyìí mo bí ìdí ẹ jẹ́ kọjá ìjọ ẹ má fi wò ẹ má ah. fi wò ẹ jọ ẹ má fún aṣọ ìwé. ojú tó ti mọ ni yóò lè lóhùn. tó tó wọ wẹ gbogbo ẹsọ ah. náà ayé ẹfẹ ta ni. èyí kọ́ lọ́wọ́ wá ṣe ẹjọ́ òun tòrò ni. kí tọ́t. Bẹ́ẹ̀ mo mọ máa padà wá rí yàn gan-an. No no madam madam not possible like that sorry just give us five minutes sorry madam let's go. Orúkọ tèmi ni Abdulhakeem Razak mo wà lórí sẹ́ẹ̀tì sínú with the crew and cast sínú móvì tó tó lágbára díẹ̀ ni tó dẹ̀ máa kọ́ni lọ́gbọ́n àti òye ẹ máa máa wò kí ló ń jẹ́ sínú sínú sínú ó máa rí bákan àfìgbà tí ẹ bá wo móvì tá à ń sọ yìí àwọn òṣèré tó dẹ̀ wà lórí ẹ̀ àwọn òṣèré tó tó kópa lórí sínú tàǹsọ̀ yìí wọ́n ń ṣe kékeré rárá bí Àdùnní Adé Rónkẹ́ Odùsànyà Fìlẹ́kì Òkèlè Aláwàdà gbogbo wa la mọ nǹkan tó take kí àwọn àgbà òṣèré kan tó lè wà nínú eré báyìí ẹ watch out fún Sínú fíìmù tó dùn tó lágbára púpọ̀ ni. bàámi ah, ẹ wò ọkà ti kú o ìyáláyà iṣẹ́ tó rán wa ó ti cast you. go roll and ẹ̀kan tó ń rí take and action. mami ọkọ ti fún o ọlọ́pàá ti mú wa. ìyáláyà iṣẹ́ tó rán wa ti cast you. ẹ máa gbà mí táwọn làwọn ilé ẹgbẹ́ jọ. no madam madam please please sorry. àmọ̀ ah, ah. wọ́n tẹ̀ àìmọ̀wọ́ bíi ti báwo. wọ́n ta ni àbórí ta yín ni. ojú tó ti mọ ni yóò lè mú òun wọn ni wọ́n máa. Ah, ẹ máa gbà mí ọlọ́mọ máa jà ṣàgbákò ọ́fíìsì bá ibẹ̀ náà mo ti bọ̀ yóò tún kọ́ mi mo sọ mi kó pẹ́ ṣe kọ́ ni ẹ wo mi lè ní sùúrù ẹ̀ kẹ́kọ̀ọ́ lọ máa padà wá. ẹ thank you. ìyálà yà iṣẹ́ tí ọlọ́run àti cast o. ṣé wàá òkè ṣá àbórí ta ìní bó mo ti máa ń lè ẹ wo àmọ̀ wọ́n tẹ̀ ẹ wò ojú tó ti mọ nírí kò òun ọdún ọ̀hún ó ti cast iṣẹ́ ti gbọ́ ẹ mú ọ dáadáa ẹ lọ ọmú ọ ní scope gan o. Ah, ṣé ń wáìnì wa ni. go and action. ẹ jọ eh, ẹ fún wa ní five minutes ariwo ọgọ ọfíìsì náà mo tún ojú rẹ nǹkan mi. ẹ ẹ jọ ma ẹ mọ a mọ ọfíìsì wa madam ẹ jọ just five minutes ẹ jọ ma ẹ jọ five minutes ẹ jọ. ẹ kọ́.